a lot is going in the world these days i am learning a different way hallelujah mommy a lot is going in the world that is why you must keep praying for yourself keep praying for your family keep praying for your generation keep praying for your children ẹ jẹ́ àpariwo ẹ̀yin abiyamọ níbi tẹ́ ẹ wà yẹn bí olúwa àmì ẹ má dá lórí ọmọ obìnrin wọ́n dá abiyamọ míì lóró wọ́n ṣẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀ lórí wọn ò jẹ́ kọ́mọ yẹn lè fọ́dà wọ́n sọ ọmọ obìnrin di amúgbó bóyá o mọ̀ àwọn obìnrin ọmọ mi wọ́n ti mugbó ọmọbìnrin mi wọ́n ti sọ wọ́n di lesbianism ọmọbìnrin mi wọ́n ti sọ wọ́n di prostitute sígboro that was not what God called them when he gave them to their parents that was not the plan of God for them something cropped in nǹkan kan ló rá padà wọlé ẹja sọ fún ọlọ́run ọlọ́run gbogbo àwọn ọmọ wa obìnrin lórí òkè yìí especially our female daughters especially our young girls father we cover them with the blood of jesus àmì ẹ má fọwọ́ kan ẹ má dọ̀nù ẹ̀rú àmì ọmọ fọwọ́ kan ẹ má ṣì lọ́nà àmì ẹ má fọwọ́ kọ ẹ má pa fábíàmọ́ àmì ẹ má fọwọ́ kọ ẹ má sọdẹ̀rọ̀ ìgboro àmì ẹ má fọwọ́ kọ ẹ má sọdẹ̀ajá ìgboro ẹni olúwa tún láwọn ọmọ wa lórí we are here to celebrate our young children today our young girls God of heaven empower them to be a source of joy to us empower them to be a source of pride to us empower them open your. be sowing for your granddaughter. Open your mouth and pray. Pray that prayer very well. Pray that prayer very well. Pray that prayer very well. In Jesus' name we pray. I remember when my mommy was given back to girls. They were calling him girls. If maybe if he has not prayed that time, he wouldn't have gotten a son as the first grandchildren. So, mommy, all these eh, ọkùnrin ni mo bí I hate to hear it. Whatever one God has given to you, pray over them invest over there òòrò àwọn ọmọbìnrin mọ́mì wọ́n ṣe nǹkan mi tọmọkùnrin ò lè ṣe òòrò ọmọbìnrin mi àrà tọmọbìnrin ọmọkùnrin ò gbọdọ̀ kórí sí so don't let any leave this those superstitious statements pé kí lọmọbìnrin fẹ́ dà ọmọbìnrin ti ń dà nǹkan tó lágbára lónìí ọmọbìnrin ti ń dà nǹkan tó nílá that is why we have come again this afternoon to invest in that your daughter maybe you are here you have only girls in fact you have gotten the nations have come to put in your mind more strength don't let anybody ridicule you don't let anybody bring you down say hey happy girl you celebrate yourself in that girls in that girl that you have gotten they are a nation in your hand those are the girls that will take you to the top those are the girls that will take you there amen i want you to pray and say god The potentials in our girls, let it be going to come out. The potentials you have deposited in our girls, let those potential begin to come out. Let those potential begin to come out. Open your mouth and begin to pray. Our girls must not fail us. They must not let us down. They must not disappoint us. They must not bring shame. They must not bring report. Devil must not harvest them. Open your mouth and pray, pray, pray, pray, pray. Pray for them. Pray for them. Pray for them. Pray for them. Àwọn ọmọkùnrin wa lórí òkè. Olúwàjọ́ àwọn ọmọbìnrin wa. Olúwàjọ́ dìde lójú ẹ̀mí wa. Olúwàjọ́ dìde lójú ẹ̀mí wa. Olúwa má jọ ṣìyàn. Olúwa má jọ gbégun eléegun. Má jẹ́ kí Sátánì da ọ̀nà wọn rú. Jésù Olúwa wa. Ẹ pé Jésù. Àṣìyàn rẹ̀. Ee àṣìyàn rẹ̀ tó máa ń dojú ọ̀nà àwọn ọmọ kéékèèké rú ẹjẹ́ àgbà o àṣìyàn rẹ̀ àṣìyàn ẹgbẹ́kẹ́gbẹ́ tó máa ń da ojú ọ̀nà àwọn ọmọbìnrin kéékèèké rú ẹni olúwa májò nípa lórí àwọn wa olúwa májò borí wọn olúwa májò borí wọn peer pressures peer pressure peer pressure peer pressure peer pressure force of peer pressure over our daughters father we nullify it. Father, will nullify it. Peer pressure must not harvest their potential. It must not harvest their glory. We cover our daughters into the blood of Jesus. We cover them with the blood of Jesus. Open your mouth and begin to cover them. Open your mouth and begin to cover them. Begin to cover them. My daughter, hear the word of God. You will not bring shame to me. You will not bring reproach. You will not bring tears. You will not bring me crying. In the name of Jesus, In Jesus' name, we pray. We are going to pray. God that it is that the voice of women should not be heard. It's part of my point this afternoon. That potential is your girls. That potential is in your girls. You must start developing it for her. That thing that girl knows how to do. Don't kill it. That is her voice. ohun tọmọbìnrin yẹn mọ ọmọ obìnrin yẹn tó mọ ṣe yẹn mummy start developing it with her That is what we end up to give our voice. Gone are the days. They are saying they don't want to hear the voice of women. Voices of women today is being heard. And your child voice is going to be part of it, both locally and globally. That voice will not only be heard locally, that same voice will go viral. That same voice will be heard globally. If you believe it for your child, claim it with a thunderous amen. Claim it with your powerful amen. Claim it with your prophetic amen. In the name of Jesus. So, mommy, I have come this afternoon to instill more confidence in you. If you have girls, some people, because of their superstition, they will refuse to invest in their female children. All because they say, Oh my Lord. All because they will tell you that she will go and marry. And so, and they will refuse there are some there are some states like that there are some tribes like that they refuse they refuse in fact if their wife give birth to a female child they won't even congratulate her can you imagine they will not even congratulate her look at the life of uh, mama Alakija was she not a daughter now she's a woman that the old voice is hearing so mommy, you are here this afternoon don't let anybody start ridiculing you and say obìnrin ló bí jọ̀wọ́ sọ fún wọn pé ọmọ ńlá ló wà lọ́wọ́ ẹ̀ ọmọ ológo ọmọ orílẹ̀-èdè ọmọ táyé máa máa bọ ọmọ tó máa máa júbà lábẹ́ invest in your girl change your orientation am I not a girl if my mom didn't raise me will I be a voice to the generation today That is why today, take a time, give a do- your daughter a good treat. Give that your girl a good treat. Some men, they overlook their daughter. They look down on them. They focus more on the boy. They focus more on their boy. And they rejected the girl. No. Let's come and embrace this girl. Be proud of your daughter. Be proud of what she knows how to do. Be proud of what she lays her hand upon. Be part of her life. The Lord will help us in Jesus' name. Why did I say so? These children, this daughter of yours, they are facing some challenges I'm going to talk about briefly. I will make mention of some about maybe ten of it that are common. There may be more, but I want to mention ten of it. Why you must take time to invest in that your daughter maybe you are here you have always been focusing on on on the boy because of the superstition because of our society because of what people are saying around you please change your perspective treat your girl well treat your girl well my son will say mommy there's no time you go to store you remember your daughter so iwo mama bá mi jà mo mama ni kó má bínú Temi yé mi hallelujah. So, mommy, what am I saying? Don't let this is the kind of society that they want to demoralize these girls. And we can see what they are doing today in our generation. Women are going into politics now. Women are going to the forefront now. Gone are the days that you put women at the back. We are going to the limelight now. Very soon we'll begin to have presidents, women. Maybe we are starting in America. Vice president, I he's coming up if maybe she was a daughter before so we need to bring out the potentials in this girl that is why when you sense anything in your girl don't kill that thing brace it up with her celebrate it with her be part of it the lord will help you in the name of jesus briefly today before i close as we are celebrating them i told you you must treat them today You that you are in houston if i call any one of the girls on wednesday or anytime i see them what did mommy do for you today if she says no you will pay query hallelujah so treat them today buy something for them let them know that you cherish them let them know that you celebrate them you you, you love them differently instill confidence in them let them know that what a man can do they can do it they should not run away from what men are doing they should be able to do it They have the strength. They have the capacity. That Lord will help us in Jesus' name. I want to speak briefly on the common challenges, or let me say issues or problems that faces these young girls. Why we must always be with them. <laughs> Mama you náà yà celebrate. I'm very proud to be a daughter. You may not celebrate that, ara mi. I'm very proud to be a woman you better celebrate yourself mama ti celebrate mama Akintola ti celebrate ara wọn èmi náà celebrate ara mi i'm happy to be a daughter of somebody i'm happy to be a woman and i'm happy to be a wife to somebody yes celebrate yourself women i said it on the anniversary we don celebrate ourselves we take time to celebrate this celebrate that but you forget yourself sometimes you just treat yourself and celebrate yourself the lord will help us in jesus name we want to look at some problems even as young as the children are that they are facing. You know, we pray on a Walerika mountain, but some of these things we must not pretend to close our eyes. Thank you, mommy. Daughter of Zion. That is what we are. Wonderful woman. As we are praying, we must not close our eyes. God bless you, Mommy I shout. God bless you. Mommy Day, Mommy BB. Celebrate yourself. Only few mothers are celebrating themselves. Celebrate yourself. Number one thing I want to speak on that our young girls are facing. You may not know it. Mommy is their physical appearance. You know, many of them, that was the age things begin to change in their hormones. Some of those things are strange to them. Some of those things are strange as they are, if not properly handled with care, it can end up to cause a chaos in their lives. And that is why this have to know. if you have a female child, all these listed problems I'm going to list out please pay attention to it if you have been paying attention to it keep on paying attention to it if you have been paying attention to some of it which one that you are not paying attention will start paying attention to it and if you are here you have not been paying attention at all please this is a clarion call to you start paying attention to it your attention can rescue a lot of things in the life of this child the physical appearance in our children is an issue today, especially our daughters. By the time things begin to come up on them, their reproductive organs begin to come up, which we all know that they need in the nearest future, is a problem to, to them if they don't know how, what to do at every point in time. That is why God has given them to be in a care, to look after them, to help them to step in where they cannot help out to be available for them that is why i always echo these things god bless you mommy. adebayo all mothers please this work reduce it look at the playlets our drama group the lord will bless drama group in iwọ lẹrikan look at the playlet they did for us iṣẹ́ yìí ló gba ọmọ tọ́ lọ́wọ́ wọn àwọn ọmọ yẹn ti lọ tán ọpẹ́lọpẹ́ ọlọ́run tó rà wọ́n padà many daughters have gone astray today because parents we are not available for them you cannot take out the time of your children from your time it is part of your daily schedule mothers as you are waking up in the morning you are bringing out your daily schedule include your children include your daughter have a daily routine over there no matter how busy maybe it is your break time you want to put it in or maybe before you go in the morning or maybe when you come back from your work but they must be part of your daily schedule your children must be part of your twenty-four hours there must be a dedicated time for them don't seclude these children the dangerous time in the life of our children is this teenager that time they are going to that age bracket beginning from age nine You have to be on the standby. As you are praying, availability is very key. As we are praying, and not underestimate prayer, but this your availability. Don't close your eyes to it. The Lord will help us in Jesus' name. So monitor your teenager very closely. Some of us we are nonchalant. It doesn't concern us. No. ọmọ tó ṣe bẹ̀rẹ̀ menstruation you have to educate her you have to talk about you have to talk about cleanliness very very key kì í ṣe pé your padi ndi ó jù síbi kan tell them the repercussion don't assume assumption is the mother of frustration we assume a lot don't assume they know don't assume they have taught them in school mommy is your responsibility school own impartation is secondary Church impartation is secondary. Some of us, we want to leave everything to their teacher. We want to leave everything to the maid. We want to leave everything to their church. No, you have to be there. Their physical appearance. My daughter, every day, I say, Oh, Maramu, ó lè gbé blue yellow kó gbé sórí green kó gbé sórí I say there must be a colour combination when you are going out you must warm I say don't you look at me your top your your skirt what you want to put up, what you want to put on your head, you must look at your shoe. We must observe the appearance. Your child want to go out for school. In the morning, did you take time to check? Even when you are not available, when she's leaving, at least a day before that time. Okay, honey, baby girl, what clothes are you taking to school tomorrow? Let me see it. Check, is it clean? Check, is it up to standard? You don't know your children is representing you outside. Just like I used to tell fathers Amen. You want to know the father that is responsible. Go and look at the life of the wife and the children. Go and look at what the child is putting on. Go and look at what the, the wife is putting on. That is, that is a message to tell you that this man is a responsible man. That is to tell you a good father not a good father that will cause it go away, and the child cannot be presented, the wife cannot be presented. have you forgotten they are carrying your name excuse me anywhere i go i carry akinyele so whatever they see is what they are seeing him so whatever is has imputed in me is what i'm going to dish out to the world so i am his replicant i am representing him the same thing your children so the appearance is very very key your children are going to check everything about them don't assume they are taught in school Don't assume they are know. They know it. No. Discuss how this looks. Discuss their look. Discuss their physique. Discuss everything about them. How their moderacy should be. They shouldn't fall into the world the way world is doing it. There must be a moderacy. Hallelujah. In everything they are doing, because they are representing you. They are representing you. They are representing you. Lórúkọ Jésù máa dára fún wa. Be sure of their appearance in terms of their eating habits. Hallelujah. My children during the COVID, all of them, they. When I took them for physical, doctor said, ma'am, you have to watch it. I said, you don't even need to tell me. I said, that is one of the repercussions of COVID. What did I do? I break all junks. Hallelujah. I stop all soda. I refuse to buy it at all. Because I said you may go to church, maybe once you come church, but no more soda. If you are taking okay, no man if you are taking uh oh my god. Pizza. I said if your pizza is every day, I reduce it to once in a week. This weight must come down. And gradually, the first second of them is coming down. I said, You, this third one, you must come down. You must share this weight. Appearance. Not until it goes out of hand, we can manage it again. Or not until a child goes to obesity and it become a problem. Don't you know it's part of our responsibility? Your children eating habits. It is part of your responsibility. They may eat junks in school they may eat John's outside but when they are inside you watch it don't say nǹkan tó fẹ́ jẹ náà ni mo fún at what age no if you want to leave every child to be liberal they take John's they will not even eat they will not one one mommy was talking to me about some weeks ago in Houston about the daughter ẹni kí lọmọ yẹn ṣe ó ní ó sọ mọ́ mi ẹ̀ pé òun ti sanra jù òun fẹ́ reduce and he put himself into fasting fasting tá a pè ṣọ́ọ̀ṣì and he will refuse to eat. So what am I saying? If you leave these children to themselves, they want to be liberal, they want to do anything. Your children appearance is important to you as a mother. Your children is coming to church. You don't look at the way she's coming. And you say we are in the western world. tó bá wá but under roof ẹ ló ti jáde there should be moderacy in everything. Remember, this moderacy, when we imbibe it in them, they carry it to school, they carry it to college with prayer. We support it. That what we are teaching them, God help us. Let it stay. Let it sing. Anybody that wants to take it away, Father, we, we burn them, we fire them. That is why we are praying. The Lord will help us in Jesus' name. So, mommy, take caution. Why? If you don't be, if you are not available in the appearance, mommy, they will they will teach them wrong appearance in school peer pressures what they see around will teach them a, a wrong appearance so you must be there ensure the people she spend times with do not act in adverse manner that is why sometimes you just need to be to know who are their friends who are they mingle with take time sometimes you ask them invite your friend oh By so doing, you are vetting. You want to know who they mingle with. The Lord will help us in Jesus' name. Number two, mommy, they have issues with their education. Thank God for this good school that we have put there. But more to that, see to the education. Some parents they thought when they have they have enrolled a child that is the end. No. I love the way they do it in, in America. They will be sending you intermittently the reports of your child. You can easily know whether a child is dropping from A or B. You can know how a child, some school will even write to you if your child is dropping academically. All this thing is for us. You can know if a child is struggling in any course. If a child is managing in any course, you can know if a child is actually doing well. It's not that you could just put a child in school and not follow up. No. Check the assignment. So many times they will add, they write to me. If sometimes my child failed to submit, to throw in any assignment, don't overlook. The reason why we give them our our email is to check maybe activities of these children. Don't overlook it daily. Check your mail you come back from from office take time to check your mail america will even tell you if a child misses any class if a child comes late if a child did not show up in school all those things they are telling us to as they are monitoring in school coming up raising up in their responsibility don't forget your own at home check your mail If it's needed to be attended to immediately attend to it don't let your case be like that uh, drama they did for us yesterday the woman the father was not available the children were just doing anything be on top of the education at this age they cannot yet undo it you have to be on top of it ọlọ́run jẹ́ kọ́mọ mi ṣoríire ṣọ́mọ yẹn ń gbìyànjú education prayer that we work where is your responsibility mothers Don't say it is this work. Don't say it is this work. Make sure your teenager understand everything in his studies. Be on top of the scores. Be on top of their grade. Pay attention to where they are deteriorating. And also encourage them, apart from education, extracurriculum activities. They are very good at that in, in the United States. Let your children be involved encourage them to take up extra curriculum activities. They should not run away from it. Through it, they can secure a scholarship that will reduce your college bill. Hallelujah. They must do this needful, then our prayer will support it. We must not be ignorant in our prayer. We must not be an ignorant woman. I pray the Lord will help us in Jesus' name. Number three thing they might be struggling with is what I call dating. Very, very key. Already, ṣẹ́ra àwọn they have come with a lot of problems already, a lot of challenge. Now they find the issue of dating, they find it as a problem. The words they understood by it What the, the word is picturing. Coffee. You say catch fire. Every power on the way. Every power on the way. Every power on the way. Every power on the way. I say, I will anyway. coffee? You say catch fire catch fire orúkọ jésù orúkọ ìbùkún ẹ̀yà agbára ní pé kó fi kó sí ìwà gbẹ̀rẹ̀ sí òyà ìgbìnà sọ̀rọ̀ òyà ìgbìnà sọ̀rọ̀ òyà ìgbìnà sọ̀rọ̀ òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà òyà ìgbìnà Amen. Call the Lord. Lord, remove it from the hand of the devil that may stop this. That sickness is the devil. This is our own. Your place is the deal. Mama, Mommy, you used it to bed this morning. Body of the Lord. The Lord said, You should bring to coconut tonight. Coconut. Coconut. Coconut. I will tell you what you used to do. I will tell you what you used to do you on the Lord, where you are. I want you to pray. Praise God, your power. Everything in your soul. You don't use to pray. You call you on the Lord. Oh God. Lord, pull me out. Come out of the devil that I'm in that day. Lord, pull me out. You on the devil I'm in that day. Lord, pull me out lòní ẹni wà mí dúró dé orúkọ jésù orúkọ jésù bá fa mi yọ lọ́wọ́ èṣù tí wọ́n á sì jésù ẹ̀ fa mi yọ òru ẹ̀fà ìdílé mi yọ òru ẹ̀fà wáyọ jésù ẹ̀fà wáyọ òru ẹ̀fà wáyọ lọ́wọ́ èṣù tí a á sì òru ẹ̀fà wáyọ jésù ẹ̀fà wáyọ òru ẹ̀fà wáyọ lọ́wọ́ èṣù tí a á sì òru ẹ̀fà wáyọ jésù ẹ̀fà wáyọ lórí ẹ̀fọ́ ayọ̀ lọ́wọ́ èsì tí a há sí lórí ẹ̀fọ́ ayọ̀ oníṣẹ́ ẹ̀fọ́ ayọ̀ lórí ẹ̀fọ́ ayọ̀ lọ́wọ́ èsì tí a há sí lórí ẹ̀fọ́ ìdílé mi yọ̀ lórí ẹ̀fọ́ ayọ̀ lọ́wọ́ èsì tí a há sí lórí ẹ̀fọ́ ayọ̀ lórí ẹ̀fọ́ ayọ̀ lọ́wọ́ èsì tí a há sí. Ule fire, ule fire, ule fire, ule fire, ule fire, ule fire. Ule fire, Lord, bless it. Ule fire, ule Amen. I want to pray. I told somebody. Sáré sísáré kúrò nílé ìjọ. Ó náà ní láti sáré sọ lọ́sùn sọ́dẹ̀. Sá kúrò nílé ìjọ. Sísá kúrò nílé ibi àdúrà ẹ sáré lọ sọ́dọ̀ ìṣúlẹ̀ i want you to pray pray.

Oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná. Oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná, oya gbiná. Amen. You call on the Lord. The one threatening saying, I will not see the end of this month. I prayed up prayer yesterday. They have these spiritual eyes. They have seen what you want to become. They have seen that spiritual eyes. They have known what you want to do. They have seen that spiritual eyes. They have known where God is taking you. But you are the one not paying attention. God you on the Lord. The world say, I will not see the end of this year. Lord, let them do themselves. The world threatening. Now will not see the end of this year. Call him. You want tragedy. They will not see the end of this year. No, let their life be gone. No, let them die. This is a prayer. Orúkọ Jésù, orúkọ ní gbogbo ẹjọ́ gbígbé ìwé ẹ̀mí ọ̀jẹ́ kí ẹ̀mí ọ̀pọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ Jésù jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ Jésù jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ Jésù jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ Jésù jẹ́ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ Jésù jẹ́ ó bọ̀ ètò lórí pé òun jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ Jésù jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ̀ bọ̀ pẹ̀lú kí ẹ̀mí rẹ̀ bọ̀ Jésù jẹ́ kí ẹ̀mí rẹ̀ bọ̀ amen God knows the Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. God, you are the Lord. Who have I put my life with? That said, you must use that to see my hand. God, you are the Lord. Who has my life been mixed with? That said, you must use that to see my hand. Lord, send them away. lọ sẹ́lẹ̀ mi wé orúkọ jésù orúkọ jésù àdìmọ̀ ní ayé mi pọ̀ lórí gbogbo ọ̀rọ̀ parí rẹ̀ ti túkìlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé jésù fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé jésù fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé jésù fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé òwúrọ̀ fi kúlẹ̀ láyé. Ulavikulelaye, Josephkulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Josephkulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye. Ulavikulelaye, Josephkulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Josephkulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye, Ulavikulelaye. münafikünlere, münafikünlere, münafikünlere, münafikünlere, münafikünlere, münafikünlere, Jésù àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Jésù àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Olú àfikúnlé láyé, Olú àfikúnlé láyé. Amen. Mommy, let us pray. This is one thing that we, that we do. The Word of God is what we work with on this mountain. baby, I want to pray. You the one that really want out. You want to use to redeem their life. You call of the Lord. The day of death the enemy has chosen for me. The enemy day of death chosen for me. The hour of death chosen for me. The time of death chosen for me. Lord, don't let that day come to pass. Look at how this man is doing. Lord, don't let this day come. vous gbogbo ìdánimọ̀ ọjọ́ ikú fún mi dé dé dé dé dé dé dé dé dé dé dé dé bless what you do, whatever you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, whatever you do, this what you do, whatever you do, this what you do, whatever you do. 와주디 예수 와주디 우리 와주디 우리 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 예수 와주디 우리 와주디 Jésù máa ti òde, Jésù máa ti òde, Jésù máa ti òde, Jésù máa ti òde, Jésù máa ti òde, Jésù máa ti òde, Jésù máa ti òde, Jésù máa ti òde, Amen. If the battle of death has been overcome for a Christian, and the battle of sickness has been overcome, you sure you will get where you're going. If the battle of death has been overcome, and the battle of sickness has been overcome, Maybe I want you to call them on the Lord. Anyone waiting for the day they will bring my coffin home. When the matter of sickness has been overcome, you see the battle of food will be overcome. When the matter of sickness has been overcome, the remaining will be overcome. If the other battles have been overcome, to be overcome completely. You want to pray very well. Daddy, pray very well. Oh, that was played very well. Who is expecting the day they will shout my death? Who is asking the day they will ask for obituary? Who is asking for the day that will say it's over? And that's that prayer who is expecting my day of death, who is expecting my day of death, who is expecting my day of death, and they will bring it home. Lord, let them do themselves. Let them do themselves. Orúkọ Jésù kò ní tàbí ìjọ ọjọ́ tó wà kí òkú mi wálé. Olùdájọ́ ṣera ẹ̀, Jésù ló ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, Jésù ló ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, Jésù ló ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, olùdájọ́ ṣera ẹ̀, Ura do Sarai, Ura do Sarai, Ura do Sarai, Ura do Sarai, this do Sarai, Ura do Sarai, Ura do Sarai, this do Sarai, Ura do Sarai, this do Sarai, Ura do Sarai, Ura do Sarai, this do Sarai, Ura do Sarai, Ura do Sarai, Ura do Sarai, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ẹ̀májú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Alábáyé tó ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra ẹ̀, Ulájú ṣíra ẹ̀, Jésù ṣíra Lord Jésù rẹ̀, Jésù Jésù rẹ̀, Lord Jésù rẹ̀, Olúwa Jésù rẹ̀. Amen. Mọ̀mí said like that sir, no power. Because the battle too difficult. That the Lord can overcome. Let us pray. Mommy pray. Daddy pray. Older ones pray. There was a time. We always do something. We always do something. People we did not know. You fail. It is your responsibility to wa ni láti develop ara wa. can do this on your behalf. Kò sẹ́ni tó lè ṣe eléyìí fún wa. It is personal. Ó wà personal. Not Ó ṣe ojúṣe tí a lè transfer. It responsibility. Kò wà transferable. Mo fẹ́ kó o pé o. Wọ́n ti kọ́lé. Mo fẹ́ kó o pé. Kọ́lé. Kọ́lé. Where you are. Màmá mi Mother's calling. Bàbá mi calling. I want us to pray. This is the day you are worried about your matter seriously. Before God is worried about it. Before God is worried about it seriously. Mommy and daddy. My older one. My younger brother. Let us be sharing. Let us share. Let us be sharing. Let us be sharing. Let us be sharing. I want you to call you on the Lord. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Mọ́mí àdáde. Emi mo se eriaba aleya ale very well you shall. it is the sword of Saul that causes death. it is the sword of Goliath used to kill his head. what the devil is used to chase me around. in the gym and in the world. àgbà fi God used to cut their head. it is the sword of Saul that we used to kill Saul. it is the sword of Goliath used to kill his head. Everything the enemy is using to chase me. Ọ̀rọ̀ ẹ̀rù ti kill themselves. Orúkọ Jésù orúkọ Jésù ìjà àti orúkọ tí ẹ̀ka fi lé mi lọ́la tó ṣe púpà rẹ̀. Ọjọ́ fi ṣe púpà rẹ̀. Jésù tó fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Ohun gbogbo tí ọ̀tá fi lé mi. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Jésù tó fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Jésù tó fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Jésù tó fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Jésù tó fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀. Ìlọ́jọ́ fi ṣe púpà rẹ̀ olùdájọ́ fi ṣe kúkú ara ẹ̀ fi ṣe kúkú ara jésù jọ́ fi ṣe kúkú ara ẹ̀ fi ṣe kúkú ara jésù jọ́ fi ṣe kúkú ara ẹ̀ fi ṣe kúkú ara ẹ̀ jésù jọ́ ṣe kúkú ara ẹ̀ olùdájọ́ ṣe kúkú ara ẹ̀ olùdájọ́ ṣe kúkú ara ẹ̀ amen you call there on the lord the devil must not kill me to take anything from me the devil must not kill me to to get to get full position the God let us share prayer of the morning was difficult. He asked prayer when they see Jesus, God name of the Lord. In this month I'm in, and my family, O oh Lord, and my household, you just must not stop us to get a position. You must not kill us to get a position. You must not kill us to get any position ìgbọ́dọ̀ kí lẹ́nìbọ́dì máa sùn. orúkọ jésù orúkọ jésù láti jésù jésù ló gbọ́dọ̀ pa àkókò jésù èso gbọ́dọ̀ pa àkókò jésù gbọ́dọ̀ pa àkókò olúwa èso gbọ́dọ̀ pa àkókò ẹ̀gbọ́n èso gbọ́dọ̀ pa àkókò olúwa èso gbọ́dọ̀ pa àkókò èso gbọ́dọ̀ pa àkókò tílétílé èso gbọ́dọ̀ pa àkókò èso gbọ́dọ̀ pa àkókò tílétílé tẹ́mítẹ́mí èso gbọ́dọ̀ pa àkókò jésù má yẹ kí èso pa àkókò èso gbọ́dọ̀ pa àkókò èso gbọ́dọ̀ pa àkókò tílétílé olúwa èso gbọ́dọ̀ pa àkókò èso gbọ́dọ̀ pa àkókò tẹ́mítẹ́mí taratara. Jésù gbọ́dọ̀ pa àgbòkù, Jésù gbọ́dọ̀ pa àgbòkù, sílẹ̀sílẹ̀, Jésù gbọ́dọ̀ pa àgbòkù, Jésù má jẹ́ pa àgbòkù, Jésù gbọ́dọ̀ pa àgbòkù, sílẹ̀sílẹ̀, Jésù gbọ́dọ̀ pa àgbòkù, Jésù má jẹ́ kí Jésù pa àgbòkù, sílẹ̀sílẹ̀, Jésù gbọ́dọ̀ pa àgbòkù, Jésù gbọ́dọ̀ pa àgbòkù, sílẹ̀sílẹ̀ tẹ̀mẹ́tara, Jésù má jẹ́ pa àgbòkù, Jésù má jẹ́ pa àgbòkù, Jésù má jẹ́ pa àgbòkù, Jésù má jẹ́ pa àgbòkù, sílẹ̀sílẹ̀, Jésù tire ìwádìí pa agbòkù Jésù má jẹ́ pa agbòkù tire tire má jẹ́ pa agbòkù Jésù má jẹ́ pa agbòkù Jésù má jẹ́ pa agbòkù. bẹ́ẹ̀ orí ẹ̀ dáàdì I want us to this morning. Let me tell you one thing. Tí a bá ń ṣe àìsàn, ìgbéyàwó ti ṣe àìsàn, ìrìnsẹ̀ ti ṣe àìsàn, ayé ti ṣe àìsàn, gbogbo ti ṣe àìsàn ẹ jẹ́ sọ ọ̀kọ́kọ́ fún yìí ìgbé gígùn yìí ó jẹ́ májẹ̀mú láti ọ̀run ẹ̀mí gígùn yìí open Genesis six by three ẹ̀mí gígùn yìí ẹ̀mí gígùn yìí I want to pray I saw a caption on Facebook it said if Ọlọ́run rẹ still around. Okoye is still around. Odabiara is still around. Olayadewe is still around. The upcoming minister. The minister. Ó jẹ́ ìpè ìdíjà fún wa. It's a, it's a challenge. What they are telling us is, you know, father can still be praying, so they are still alive. You don't need us to level. Gbogbo ayé ló Your world was celebrating yesterday. Tonight. We will raise up there. Our ìtìtì ìṣá. A ó fi No matter how little. Kò sí bó ṣe lè kéré tó. No matter how little. Kò sí bó ṣe lè kéré tó. A ó fi sínú ayé wọn. A ó fi májẹ̀mú díẹ̀ sọ̀rọ̀ sínú ayé wọn. Àwọn ni wọ́n jẹ̀ fún ẹ̀mí gígùn. Àwọn ni wọ́n jẹ̀ fún ẹ̀mí gígùn. Mommy and daddy, let me tell you, ẹ̀mí gígùn yìí, ó jẹ́ májẹ̀mú láti ọ̀run. Genesis six verse three. As the Lord said, the Lord said, my spirit, my spirit shall not always strive. Yes. Yes. For that he also. Genesis six verse three. Yes. Sir. Yes. Olúwa sì wí pé. Olúwa. Ẹ̀mí mi. Bẹ́ẹ̀ni. Yóò kí gbogbo báyìí ọjà. Bẹ́ẹ̀ni ẹ̀rọ ara sáà ní òun ọjọ́ rẹ ọjọ́ rẹ yóò sì jẹ́ ọgọ́fà ọdún. ẹ̀gbọ́n mi. yẹ́mi sá. your days. ọjọ́ rẹ yóò sì jẹ́ ọgọ́fà ọdún. ọlọ́run ò ní bá ìjà. iṣẹ́ ni ọ̀dọ́ fight to. ọlọ́run ò ní fi àìsàn bá ọjà. you no use sickness to fight to. ọlọ́run ò ní bá ẹran ara rẹ. you no fight your flesh. ọjọ́ rẹ. your days yóò jẹ ọgọ́fà ọdún. olúwa kì í dábàjẹ́ mú. ọkọ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ ni ó ṣe ohun tó bá ti sọ bẹ́ẹ̀ ni ó ṣe ohun tó bá ti sọ yóò bẹ́ẹ̀ ni ó ṣe ẹ jẹ́ sọ pé wọ́n fún yìí ẹ̀mí gígùn yìí ó jẹ́ bájẹ̀mú láti ọ̀run ẹ̀mí gígùn yìí ó jẹ́ bájẹ̀mú ẹ̀mí gígùn yìí ó jẹ́ bájẹ̀mú olúwa kì í dá bájẹ̀mú ohun tó bá sọ yóò sì ṣe yóò ṣe because psalm eighty nine Verse 33. Hear me, sir. What does he say? God said, 120 years shall be your day. God shall shout, I am not ready for them. I am not ready for them. My family is not ready for them. What am I saying? Psalm 89, verse 33. 79, verse 33. Nevertheless, my loving kindness, my loving kindness, my Lord utterly taking from me, yes, of suffering my tenderness Yes. My covenant. My covenant. Will I not break. Will I not break. The thing. The thing. Yeah, what is it? My covenant. Will I not alter? God does not alter his covenant. God does not alter his covenant. This man that may alter their covenant. You spend 120 years. I said I will not betray my covenant. Mothers here. Mothers here. You do that to your heart. Amen. Every covenant of death. I said the last series. Amen. Amen. Every covenant of death to be charged. Amen. Every covenant of death to be wise. Amen.

You are not permitted to die now. A gbà wá láyè láti kú báyìí. Psalm one oh five verse eight. Psalm one oh five verse eight. Láàlú wọn kò tó tó yìí náà. Sọ pé a ò gbà mí láyè láti kú. I am not permitted to die. Nítorí má jẹ̀mú àìkú wà lórí Because the covenant of no death upon me. Kò ní ìbàjẹ́ lórí ayé. Amen. Mo ní kò ní ìbàjẹ́ lórí ayé. Amen. O ò ní gbà kó ní kúkú. Amen. Yes. He has remembered. He has remembered. His covenant. oh my God. Forever. For one year. He has remembered his covenant forever. The covenant of God is never betrayed. Call you on the Lord. What to destroy covenant upon my head. You may be human that may destroy covenant. God does not destroy his own covenant. God to destroy covenant. Lord avert it. Lord avert it. Orúkọ Jésù, orúkọ Jésù, ohun tó Lord. dá bá jẹ̀mú jẹ́. Orí ẹ̀rí ìdàrú, Jésù ẹ̀rí ìdàrú. Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula Vedan, Hula hula, hula hula, hula hula, hula hula, hula hula. hula, hula hula, hula hula, hula, hula hula, hula, Ulavedar, hula, Ulavedar, hula, Yusavedar, hula. Ulavedar, Ulavedar, Yusavedar, Ulavedar, Ulavedar, Ulavedar, Yusavedar, Ulavedar, Ulavedar, Hula Ulavedar, Ulavedar, Ulavedar, hula Manja hula Ulavedar, hula Ulavedar, Ulavedar, Ulavedar, hula Yusavedar, hula Ulavedar, hula Ulavedar, hula Ulavedar, Hula vida, hula vida, hula vida. Jose vida, hane muje, hula vida, hula vida. Jose vida, hula vida, hula vida, hula vida, hula vida, hula vida, hula vida, hula vida. Jose vida, hula vida, hula vida, Jose vida, hula vida. Hula vida, hula vida, Jose vida, hula vida, hula vida, hula vida, hula vida, hula vida. Olúwa rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù ohun tó fẹ́ bàbá ìjẹ̀bú jẹ́ Olúwa rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù Joshua rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù Joshua rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù Joshua rẹ̀ dànù Olúwa rẹ̀ dànù ohun tó fẹ́ bàbá ìjẹ̀bú jẹ́ Olúwa rẹ̀ dànù Amen. Oh, hear me. I don't want you to pray in fear. Bible says, "Your honor's coming covenant. Psalm 74 verse 20. God, I don't covenant. God of the covenant. If you honor it, you also honor it. If God honors it, you also honor it. When God honors it, you also honor it. Mommy and daddy, God honors covenant. He honors covenant. He honors covenant. What am I saying? Mommy and daddy. Amen. Amen. Amen. You are this of our Lord. Amen. The Lord said, I will not fight with the flesh. The day you have chosen, I'm going to sit that handkerchief now. The day you have, you have charged, you have chosen. The day of 120. The days of 120. You hear me. I mean? 120 is what you have made a covenant of. It's 130 you have made a covenant of. There's no death that will kill you. There's no death that will kill your children. No dare to kill your wife. No dare to kill your wife. Mommy and daddy. Pray, believe me. Júbà májẹ̀mú. Mo júbà májẹ̀mú. Nítorí nítorí ibi òun báyé wọ̀ ni. Bọ́ọ̀lì. Ah. God lọ́lọ́ covenant. Because. The evil of the world. Ó It's full of evil. The evil of the world. You know you cannot pray. That's the reason why. I beg of. Any covenant that Father is saying on this morning. people will be mocking it. Amen. This is the ninth year. We will not bury anybody. We will not bury any old. We will not bury the youth. On this mountain, God answered prayer. Someone was saying yesterday, Daddy, so so day. I said, let's prayer. of that year. But first, let's say we bless Daddy Adeboye. Let him do it up to where they have done it first. ọmọ ọdún kan. a one year old child a two year old child. we don say his father is not okay. let him get to where his father got to. let us pray. let us see if we can give the church of God. Those who are praying morning and night. Mommy and daddy. Money of all. You hear your presence, doesn't listen. You, get tired. You get tired. You get tired. Mommy and daddy. Let us pray. Where we are. This covenant upon the air. Unless you live away from that covenant. I'm telling you, mother. Don't joke with today's prayer. Don't joke with today's prayer. The prayer of the word. You York said, pray. The, the way, the way, thing that replaces the way. That made my child to be a smoker. The cigarette put in the away. I say my child should be craving for a cigarette. Every who wants to the drain into the wind. That says we have been operating with my child's life. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Anything. Bless the wind. Against. Against. Against. Amen. Amen. God know the Lord. You are not coming out. Then we use the word of the fire of faith for all. Genesis 35. Genesis 35. 28 to 29. Yes, Let me tell you. You determine where you want to die. Not the devil. We have been patiently. You go. Don't say that anymore they don't lead us to level here. they don't lead us to level here. yes Genesis thirty from 28. eight. ọjọ́ Ísáàkì. ọjọ́ Ísáàkì. ti jẹ́. ó jẹ́. ọgọ́sàn-án two. Ẹ bá mi kà And the days of Isaac. And the days of Isaac. Were hundred and four scores years. That is one hundred and eighty years. What túmọ̀ sí one hundred and eighty years. One hundred and forty into two. One hundred and forty into two. That's what it is. Yes. And Isaac. Anansi. Gave up. Gave up. The ghost. The ghost. And died. And died. And was gathered. And was gathered. Of his people. Ọjọ́ one eighty lórí ọjọ́ àìlókù. He saw one eighty and that was the day he died. You ló máa ti the day you die. Ẹ jẹ́ àwọn Jacob. Look at Jacob. Ẹ jẹ́ àwọn Jacob. Let's look at Jacob. Deuteronomy thirty-four. Deuteronomy thirty-four. Verse forty-seven. Verse forty-seven. Mommy and daddy. Jesus has died young. Jesus ti kú ní kékeré. For you to live long. Kí àwa lè gbé ẹ̀mí kékeré. Jesus has died long. Jesus ti kú ní kékeré. For you to live kí àwọn lè ní ẹ̀mí gígùn. àwọn gbà wá láyè láti kó ní kékeré mọ̀. And Moses, was an hundred and twenty years yes. old oh. when he died. When? His eyes was not him. His eyes was not him. Nor his natural false identity. Ṣẹ́gun, Moses was not hundred and twenty years. Moses jẹ́ one hundred and twenty years. Nígbà tí ó kú. Nígbà tí ó kú who want to be like. Whatever you see is what you will use. David, he saw 70 years and he died that year. Second Samuel 5, Five. verse 4. Wọ́n rí ẹ̀dá rí. Paul orí ọjọ́ orí ọjọ́ ọ̀la tó dáa. Ó sì kú ní ọjọ́ ogbó tó dáa. Bàbá àti bàbá wa. Never saw it fast at all. David was 38 years old yes. when he began to reign, mm. and he reigned for 40 years. And he reigned for 40 years. Yes. In Hebron, yes. he reigned over Judah yes. seven years seven. and six months, and, six months. and Jerusalem. And he reigned mm. 30 and 3 years yeah. over all Israel. Thank you. Thank you. Mommy ẹ̀ dáre. tí o if you add it to yeah. year. tó bẹ̀rẹ̀ that you begin to reign. seventy. seventy. first Chronicles twenty nine verse twenty-eight. first Chronicles twenty nine verse twenty-eight. I want to bring my part into teacher there. mo fẹ́ I want to do that work of the handkerchief. pé. I'm telling you. rẹ. don't think of death to yourself. rẹ. don't say you're think of death to yourself. don't say you will die anymore. don't say you will fall sick. yeah. One very good And he died. He died. In old age. In a good old age. Full of days. Full of days. Riches. And honor. And Solomon. Solomon. His son. His son. Reigned. He died at good old age. Ó dá ó kú ní ọjọ́ ogbó tó dáa. Ó kú ní ọjọ́ ogbó tó dáa. Ohun tí a bá sọ ni a ó rí. Ohun tí a bá rò ni a ó dé. Ìbájà rí ikú àìtọ́jọ́ ẹ má jà rí ikú àìtọ́jọ́ ẹ jẹ́ àrí rí ikú àìtọ́jọ́ ẹ má jà wá rí ikú àìtọ́jọ́ ẹ má jà wá rí ikú àìtọ́jọ́ ẹ má jà wá rí ikú àìtọ́jọ́ ẹ má jà wá rí ikú àìtọ́jọ́ ẹ má jà wá rí ikú àìtọ́jọ́ amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. God the Lord. Oh God. Make that handkerchief. Whoever that is walking through my body. Lord, remove me. I place the handkerchief on my head. Don't let me die, Lord. Don't let my child die. Don't let my wife die, Lord lọ́lẹ̀ máa yá sódó dáa Amen. You call the of the Lord. Every root of sickness in my life. And the sick and the cause of sickness. Get out. Every seed of sickness. Every seed that causes of sickness. You call the Lord, come get out. Get out. Get out. Get out. Get out. Orúkọ Jésù orúkọ ní gbogbo irúgbìn àìsàn ó yá jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Gbogbo irúgbìn àìsàn ó yá máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde owó irúgbà ẹ̀sán ẹ máa jáde ẹ máa jáde irúgbà ẹ̀sán ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde owó irúgbà ẹ̀sán ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde. Amen.